ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run bàbá a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ bàbá àti bí ẹ ti ń bá wa sọ tẹ́ ń bá wa wí tẹ́ ń là wá lóye tẹ́ ń tọ́ wa sọ́nà tẹ́ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa abẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristi ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù a béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́ ẹ fi fún wa ní orúkọ Jésù ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa ẹ jẹ́ kí ọ̀nà ìjọba ọlọ́run kí ó yé wa bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run à ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ara àti iṣẹ́ ti ara kì yóò lè fà wá padà lé orúkọ Jésù ẹ ṣàánú fún wa kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristi Olúwa wa. lónìí mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ ọlọ́run láti mọ̀ dájú ó jẹ́ ohun ti ẹ̀mí ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye bí a bá wí pé a ń sin ọlọ́run bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà bí a bá wí pé a jẹ́ tulówá àti wí pé ìgbàlà Jésù jẹ́ tiwa ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí ó dájú wípé àti pa ìgbàlà wa mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin ó ṣeé ṣe kó má lè jẹ́ tiwa àti ìjọba ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀ tí a ti ń dáníyàn nípa rẹ̀ tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run ó ṣeé bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára kí a pàdánù ohun tí à ń retí èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́ kí a máa gbàdúrà wípé kí ọlọ́run ẹ̀mí kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́ ìpamọ́ àti ààbò onígbàgbọ́ bí a ti mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ ó mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wá nígbà tí a gba Ọlọ́run gbọ́ èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ éfésù orí kejì ẹsẹ̀ ìkẹjọ nítorí oore ọ̀fẹ́ li a ti fi gbà yín là nípa ìgbàgbọ́ àti èyí nì kì í ṣe ti ẹ̀yin tìkára yín ẹ̀bùn ọlọ́run ni ẹsẹ̀ ìkẹsàn kì í ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má bàa ṣògo nítorí àwa ní ṣe ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí ó ń sọ fún wa nípa oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí èdè yìí kò ní ìtumọ̀ ìkọ̀kọ̀ ó ń sọ fún wa nípa oore àtọ̀runwá tí a kò rà oore àtọ̀runwá tí a kò ṣiṣẹ́ fún oore àtọ̀runwá tí a kò lẹ́tọ̀ọ́ sí ó ń sọ nípa oore tí ó jẹ́ ọ̀fẹ́ tí a fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run nípa èyí ni a fi ní ìgbàlà bí a bá ń sọ nípa ìgbàlà àwọn ẹlòmíràn wọ́n máa ní àríwísí tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ kì í ṣe nípa bíbọ́ nínú ewu tàbí bíbọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tàbí níní ìmúláradá wípé ìgbàlà tí a ń sọ ó jẹ́ ohun ti ẹ̀mí ìgbàlà yìí ó túmọ̀ sí wípé a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa ó túmọ̀ sí wípé a kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run ó túmọ̀ sí wípé àwa tí a ti jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ẹ̀ṣẹ̀ wípé a ti bá ọlọ́run dọ̀rẹ́ a ti di ọmọ ọlọ́run nípa ìdáríjì ìdáǹdè àti ìgbàlà tí ọlọ́run fún wa ó yẹ kí ó yé wa wípé dídùn ìfẹ́ ọlọ́run ni láti jẹ́ kí gbogbo ayé pátápátá ké kí wọn kí ó ní ìgbàlà bí o bá wo Timothy kínní orí kejì láti ẹsẹ̀ kẹta Timothy kínní orí kejì láti ẹsẹ̀ kẹta títí dé ẹsẹ̀ kẹfà nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ nítorí ọlọ́run kan ní ń bẹ onílàjà kan pẹ̀lú láàrin ọlọ́run àti ènìyàn òun pàápàá ènìyàn àní Kristi Jésù ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn ẹ̀rí lí àkókò rẹ̀ bí o bá wo ẹsẹ̀ ìkẹrin ó wí pé ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà bí ó sì ti ń sọ nípa ìgbàlà yìí ni ó wá ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ń pè ní ìgbàlà wípé kì í ṣe wípé abọ́ ewu abọ́ jàǹbá abọ́ àwọn ọ̀tá ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wípé ìgbàlà tí a ń sọ yìí ni wípé a ti wá sínú ìmọ̀ òtítọ́ àwa tí a ti ra níyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò mọ ọ̀tún yàtọ̀ sósì. So si àwa tí a kò mọ rere ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a jẹ́ ènìyàn búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé a ti fà wá sínú ìmọ̀ òtítọ́ nínú ẹsẹ̀ ìkarùn-ún ó sọ fún wa wípé Jésù di olùlàjà onílàjà láàrin àwa àti Ọlọ́run àwa tí a ti jẹ́ ọ̀tá sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa tí ó yà wá nípasẹ̀ Ọlọ́run wípé nísinsìnyí a ti bá Ọlọ́run làjà ó tún wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé ó ti ṣe ìràpadà fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ fún wa nítorí náà ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa ti ìgbàlà èyí ni wípé a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa a ti wá sínú Jésù Kristi a ti di ẹ̀dá tuntun a ti kọ ìwé orúkọ wa lé ọ̀run a jẹ́ ti Ọlọ́run ẹ̀mí Ọlọ́run pàápàá ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ ọlọ́run èyí ni ó fún ọ ní àǹfààní láti máa ké pe ábà bàbá ní róòmù orí kẹjọ róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ẹ ṣe jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn lè ọmọ ọlọ́run nítorí wípé àwọn tí kò ní òye ìhìn rere àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìn rere dáradára bí a bá ń sọ wípé ọmọ ọlọ́run wọ́n máa fi àwọn ọmọlúwàbí pè ọmọ ọlọ́run àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọ́n lawọ́ bóyá wọ́n máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọ́n jẹ́ gbajúmọ̀ nígboro wọ́n máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé johannu kínní johannu kínní orí kẹta johannu kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a sáà jẹ́ nítorí èyí li ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá àwọn tí ayé kò mọ̀ àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́ àwọn tí a ti fà jáde kúrò nínú ayé ìwà ayé ìrìn ayé ìṣe ayé ìsọ̀rọ̀ ayé ìṣọ̀ṣọ́ ayé ìrúbọ ayé ó ti kúrò nínú wọn ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun àwọn bàbá àṣàlẹ̀ ó ti kúrò nínú ìwà wọn wọ́n ti ronúpòwàdà wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristi wọ́n sì ti gba Jésù Kristi gbọ́ wọn kì í ṣe ti ayé mọ́ wọn kò bá ayé rẹ́ wọn kò sì bá ayé gbìmọ̀ mọ́ ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ olùfẹ́ ọmọ ọlọ́run li àwa ẹ ṣe nísinsìnyí a kò sí ti fi hàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa ó rí àní bí òun ti rí olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ awẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run àwọn ni ẹni tí ó ti ronúpòwàdà àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ nípa ìgbàgbọ́ wo Jòhánù ìhìn rere ti Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn tí ó gba Jésù Kristi gbọ́ àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n àwọn wọ̀nyí lè à ń sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run ohun tí a fẹ́ sọ lónìí ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run kí a sọ wípé bí a bá ti wọlé bí a bá ti wọ ìjọba Ọlọ́run bí Ọlọ́run nínú agbára rẹ̀ bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ́ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa kò fi bọ́pọ̀ bọyọ̀ fún wa ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin àwọn ni a ó gbàlà nínú Matthew orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹtàlá Matthew orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà li a ó gbàlà ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristi gbọ́ àdì ọmọ Ọlọ́run àti ní ìgbàlà ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristi gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run jẹ́ kí a wo àwọn ìkókó ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí ìkíní ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí ìlérí ọlọ́run ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀ró tàbí ìdánilójú ìkejì ìpamọ́ fún àwọn olóòótọ́ kí ó yé wa wípé bí ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlá wa bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àti pa ìgbàlá yìí mọ́ nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́ ìkẹta ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn níbi tí a ó ti jókòó tí a ó ti sinmi kó nínú làálàá tí ó wà nínú ayé kó nínú rògbòdìyàn tí ó wà nínú ayé kó nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí jésù yóò wá láti mú wa lọ sílé láti sinmi ayérayé lẹ́sẹ̀ jésù ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo yẹ kí a wò ó láti ìkókó kìíní ìdánilójú tí a ní nípa nípasẹ̀ àwọn ìlérí ọlọ́run nínú Jòhánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n Jòhánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi wọ́n sì mọ̀ mo èmi sì mọ̀ wọ́n wọ́n á sì máa tọ̀ mí lẹ́yìn níhìn Jésù jẹ́ kí ó yẹ wá wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn bí ó bá wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́ nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi gẹ́gẹ́ bí mo ti wí fún yín àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristi ṣe lórí igi àgbélébò wípé ó ti parí gbogbo ìrúbọ wípé kò sí ìrúbọ mìíràn mọ́ àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọlọ́run àti gbígba jésù kristi gbọ́ lè á fi gbà wọ́n là àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn jésù kristi ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí wọ́n ní wọ́n ń gbóhùn bí ìwàásù bá ń lọ ó ṣeé ṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristi tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi bí o bá ti ń gbọ́ nípa ìrònúpọ̀àdà ohùn jésù nìyẹn bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba jésù kristi gbọ́ kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọnù ohùn jésù ló ń gbọ́ yẹn bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe èyí ni ohùn jésù bí o bá ti ń gbọ́ nípa ìsọdimímọ́ bí o bá ti ń gbọ́ nípa wípé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a lè sọ wá di mímọ́ èyí ni ohun jésù bí o bá ti ń gbọ́ wípé bí a bá ti ní ìsọdi mímọ́ a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́ èyí ni ohun jésù ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí ó máa sọ wípé mo ń gbóhùn pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn èyí kọ́ ni ohun jésù ohun jésù tí a ń sọ ni wípé kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi èmi sì mọ̀ wọ́n ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn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 bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bíni tàbí ìnáwó pọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa ó ní agbára ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà Filipi, orí kìíní ẹsẹ̀ ìkẹfà ohun kan yìí sáà dá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi ohun tí Paul apostoli sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí jésù pàápàá yóò farahàn yẹ kí a wo hébérù orí keje hébérù orí keje ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin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 epistẹ́lì kejì ti Timothy sí Timothy orí kìíní ẹsẹ̀ ìkejìlá nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú ṣùgbọ́n ojú kò tì mí nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́ ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ òní Paul apostoli sọ fún wa wípé òun ní inú ni bí ni púpọ̀ àwọn tí ó ń fi òun ṣẹ̀sín wọ́n pọ̀ àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀ ó ní ṣùgbọ́n òun jìyà láì tìjú òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́ ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè fà á mọ́ títí di ọjọ́ nì èyí ni ìdánilójú tí a ní a sì ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ó yẹ kí ó dá wa lójú wípé kì í dójú tì ni ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run ṣetán ó ní ìfẹ́ ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn ó fẹ́ kí a ní ìgbàlà bí a bá sì ti ní ìgbàlà yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú gẹ́gẹ́ bí ó ti ń fẹ́ gẹ́gẹ́ bí ó sì ti ní agbára ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́ bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run òun pàápàá ṣe tán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára nítorí àìlèmáradúró nítorí àìgbàdúrà tó nítorí àìka ọ̀rọ̀ ọlọ́run tó nítorí àìgbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run tó bí ẹni bẹ́ẹ̀ bí ó bá ti di apadà sẹ́yìn aṣáko ó yẹ kí ó yé wa wípé ìrètí ṣì wà nítorí wípé olùṣọ́ àgùntàn ó ń wá àgùntàn tí ó sọnù ó jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí ó ní àlàáfíà ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí jésù kristi ti mú wá sínú agbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti ṣáko lọ ó sì ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí ó ń gbọ́ ìwàásù yìí lónìí ó yẹ kí o mọ̀ wípé ọlọ́run sì tún pè ọ́ padà nínú matthew orí kejìdínlógún matthew orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkejìlá ẹ̀yin ti rò ó sí. Si bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn bí ọ̀kan nínú wọn kí kì yóò bí ọ̀kan nù nínú wọn kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀ kì yóò lọ sórí òkè lọ í wá èyí tí ó nù bí ǹjẹ́ bí ó bá sì rí i lóòótọ́ ni mo wí fún yín ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù lọ tí kò nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ ní ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé yẹ kí ó yé ọ wípé bí o bá jẹ́ ẹni tí ó ti ṣáko lọ olùṣọ́ àgùntàn olùgbàlà wa Jésù Kristi ó tún wá ọ ó ń fẹ́ kí o padà wá sílé ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún ń retí rẹ wípé bí ó bá ronú pọ̀ àdà bí ó bá ké pe ọlọ́run wípé òun ṣe tán láti gbà ọ́ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé ní ìrònú pọ̀ àdà àti ní ìgbàgbọ́ bí ó bá wá ọlọ́run yóò gbà ọ́ yẹ kí a wo Fílípì orí kejì Fílípì orí kejì láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí. Si wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà wípé kò tún ṣeé ṣe fún wọn láti má ní ìgbàlà wípé bí ẹnìkan bá ti di ọmọ ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣe ìbá bẹ̀rẹ̀ sí ní jà ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè ìbá padà lọ sínú ìbọ̀rìṣà wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ ọlọ́run tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba ọlọ́run àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé tàbí wọ́n ní ìpamọ́ ayérayé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́ aláìgbọràn ọlọ̀tẹ̀ àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ni bíbélì sọ fún wa kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí ìpamọ́ fún àwọn olóòótọ́ ààbò àti ìpamọ́ nínú ìjọba ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́ gbà tí mo ń sọ nípa ààbò rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba ọlọ́run bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ ọlọ́run mi ò sọ nípa wípé a bọ́ nínú jàǹbá mọ́tò tàbí a bọ́ nínú àìsàn èyí ni ọ̀tọ̀ ni èyí ni wà nípa ti ara à ń sọ nípa ohun ti ẹ̀mí àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà ó yẹ kí a wà nípa ti ẹ̀mí ó yẹ kí ohun tí ń ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa yẹ kí a wo ìkókó kejì yìí ìpamọ́ fún àwọn olóòótọ́ nínú Timothy kejì orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀ àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristi mọ́ nínú ọkàn wa bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa èyí nìní wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa gẹ́gẹ́ bí olùgbàlà wa wípé a ọlọ́run sì jẹ́ wa pẹ̀lú wípé kí a kúrò nínú àìṣòdodo bí a bá ní ìgbàlà ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀ kí a jìnnà sí ẹ̀ṣẹ̀ kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú Hébérù orí karùn-ún Hébérù orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án bí a sì ti sọ ọ́ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀ ó sọ fún wa nípa Jésù Kristi ẹni tí a sọ di pípé ẹni tí ó jẹ́ pípé ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn kì í ṣe fún àwọn ṣubúṣeré onígbàgbọ́ àwọn tí wọ́n ń fò ní kú fọláyè àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀ èyí ni ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí o bá jẹ́ aláìgbọ́ràn bí o bá jẹ́ aláìṣòótọ́ bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ ọlọ́run ó dájú wípé ìgbàlà jésù kristi kì yóò wà bíi àìnípẹ̀kun fún ọ nínú róòmù orí kọkànlá róòmù orí kọkànlá ẹsẹ̀ ìkejìlélógún nítorí náà wo oore àti ìkannú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkannú ṣùgbọ́n lórí ìwọ oore bí ìwọ bá dúró nínú oore rẹ̀ kí a má bàa ké ìwọ náà kúrò ó yẹ kí ó yé wa náà ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n á sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn aláìṣòótọ́ tàbí ọlọ̀tẹ̀ tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ ọlọ́run sí ó ní àwọn tí ó ṣubú àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀ ó ní ọlọ́run ní ìkannú kìí ṣe ìkáàánú ìkannú sí wọn wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ ọlọ́run àwọn tí wọ́n gbọ́ràn sí ọlọ́run àwọn tí wọ́n tẹ̀lé ọlọ́run àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn ó ní ṣùgbọ́n kí a kíyè sára kí a má bàa ké àwa náà kúrò nínú Hébérù orí kẹta Hébérù orí kẹta ẹsẹ̀ kẹrìnlá yẹ kí a kà á láti ẹsẹ̀ kejìlá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 àwa tí a ti ń tẹ̀lé ọlọ́run nígbà kan rí àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí àwa tí a ti gba jésù gbọ́ nígbà kan rí wípé kí a kíyèsára kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa kí a má bàa lọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa ní ibi òwò wa ní ibi ní aládùúgbò wa ní ibi iṣẹ́ ni a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìdánwò nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí tí ọkàn wa máa ń fà sí nǹkan mìíràn tí ó jẹ́ ti ara tí ara máa ń fà sí ó ní kí a ṣọ́ra ó ní kí a kíyèsára kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́ kí ìgbàlà Jésù Kristi kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí ọ̀nà kan ṣoṣo tí a ti lè tí a fi lè wà pẹ̀lú ọlọ́run títí ọ̀nà kan ṣoṣo tí a ti lè tí fi lè rí ojú ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ̀ ọlọ́run sílẹ̀ bí a bá fi ọ̀nà ọlọ́run sílẹ̀ bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a bá kọ́ ọ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́ wípé àánú ọlọ́run ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ̀ ọlọ́run sílẹ̀ wo Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà Jòhánù ìhìnrere ti Jòhánù orí kẹẹ̀ẹ́dógún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 bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀ wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristi nígbà kan rí wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀ bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn ìkókó kẹta ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun nítorí pé ìsinmi ayérayé àánú Ọlọ́run ti ayérayé àtijọba pẹ̀lú Jésù Kristi ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ẹni tí ó bá ṣẹ́gun òun náà ni a ó fi aṣọ funfun wọ̀ èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀ ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun ẹni tí ó bá ṣẹ́gun a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa ara pàápàá kọjú ìjà sí wa èṣù kọjú ìjà sí wa ó ń fẹ́ dán wa wò ó ń fẹ́ bì wá ṣubú ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀ ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba ọlọ́run ó ní bí a bá ṣẹ́gun bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá bí a bá bá jà tí a sì ṣẹ́gun bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé tí ó fẹ́ tún fà wá padà sínú ayé bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yí ẹ̀ṣẹ̀ kúrò nínú ìjọba ọlọ́run ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run wo johannu kínní orí karùn-ún johannu kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹ́gun ayé olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹ́gun ayé bí a bá ń sọ wípé ayé ẹ̀ṣẹ̀ wà nínú ayé bí a bá bí wa nípa ti ọlọ́run tí a sì dúró nínú ìgbàlà ọlọ́run àti oore ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ ó wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀ ìsìn ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé ṣùgbọ́n bí a bá ṣẹ́gun bí àwọn ènìyàn bá ń fà wá bí àwọn ẹbí bá ń pè wá láti tún bọ̀rìṣà tí a sọ wípé rárá àti jẹ́ ti ọlọ́run a kò ní padà sínú ìrúbọ tàbí a kò ní padà sínú ẹ̀sìn ayé ó ní bí a bá ṣẹ́gun nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ìdánwò wà nínú ayé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé gẹ́gẹ́ bí inúnibíni ó wípé bí a a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wo exodu exodu orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n exodu orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n ṣe gáfárà fún mi ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n olúwa sì wí fún mósè pé ẹnikẹ́ni tí ó ṣẹ̀ mí òun lé èmi ó pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé mi bí a bá ní ìgbàlà a kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run ṣùgbọ́n gẹ́rẹ́ bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa tàbí kí a máa yí ìwé kí a máa jalè ni ó ń padà sí ìgbésí ayé wa bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa wípé kí a lọ ra igi tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná tàbí kí a lọ ra nǹkan mìíràn tí a ń jí owó nínú ilé ọlọ́run tàbí a ń jí owó nínú ilé tiwa tàbí a ń jí owó níbi iṣẹ́ wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ olè ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́ wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀ kì yóò lè wà pẹ̀lú ọlọ́run títí láé wo ìfihàn orí ogún ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a sínú adágún iná bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ò jẹ́ aṣẹ́gun tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀ ó wí pé ní ọjọ́ ìkẹyìn ní ọjọ́ ìdájọ́ ní ọjọ́ ìṣirò wípé bí a bá rí ẹnikẹ́ni bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé ìyè a ó sọ ọ́ sí adágún iná a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè bá Jésù jọba a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni tí ó bá ṣẹ́gun li èmi ó fi èso igi ìyè nìfún jẹ tí ń bẹ láàrin párádísè ọlọ́run rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkejìlá ẹni tí ó bá ṣẹ́gun ó ní èmi ò fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì ọlọ́run mi òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́ èmi ò sì kọ orúkọ ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú ọlọ́run mi tí í ṣe Jerúsálẹ́mù titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi ti kára mi wo ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun tí ẹ̀ṣẹ̀ wọlé wá tí kò ṣẹ́gun tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun tí àwọn ìbọ̀rìṣà tinú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀ sínú ayé sínú ìwà àti ara ó ní ní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí í ṣe ikú kejì ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé wípé kí a tún ronú pò àdà kí a gba ọlọ́run gbọ́ kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà tí a ó tún fi gbà wá padà sínú agbo sínú ilé sínú ìjọba ọlọ́run tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run kí o má jẹ́ kí ìpè dùn kí o bá ọ nínú ẹ̀ṣẹ̀ kí o má jẹ́ kí dídé Jésù Kristi kí ó bá ọ nínú ìfàsẹ́yìn wípé lónìí àǹfààní wà fún ọ bí ó bá ké pe ọlọ́run bí ó bá tọ̀ ọlọ́run wá bí ó bá sì ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a kò bá sì ti ìdárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí eékún rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì bí ó bá tí ní ìdáríjì bí o bá jẹ́ apadà sẹ́yìn ẹ̀yin tí ó ti padà lọ sínú ayé sínú iṣẹ́ ti ara sínú ẹ̀ṣẹ̀ sínú àwọn ẹ̀tàn èṣù ó tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ ọlọ́run padà wá lónìí kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́ o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ gba ọlọ́run gbọ́ kí o sì gbàdúrà tí tí ó fi ní ìdánilójú wípé àti gba ọkàn rẹ là lọ́tun àti dáríjì ọ́ lọ́tun àti sọ ọ́ dọmọ lọ́tun àti kí o sì béèrè oore ọ̀fẹ́ wípé ẹ̀mí tí dúró ti ọlọ́run oore ọ̀fẹ́ láti dúró ti ọlọ́run wípé a ó fún ọ gbàdúrà sọ fún ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú orí ọ̀fẹ́ rẹ̀ o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba ọlọ́run o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí ọlọ́run ti ṣe fún wa láti orí òkè Calvary nípasẹ̀ Jésù Kristi o fẹ́ jẹ́ olóòótọ́ o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú gba ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà gba ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà sọ fún ọlọ́run wípé ó fẹ́ kí ó pa ọ́ mọ́ nínú ìjọba ọlọ́run nínú oore ọ̀fẹ́ ọlọ́run nínú ìgbàlà ọlọ́run títí ìpè yóò fi dún títí jésù yóò fi wá kó àwọn àyànfẹ́ lọ sílé bí o bá rí o pé ẹ̀ṣẹ̀ ti wá sí ìgbésí ayé rẹ sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́ ti ọlọ́run nítòótọ́ kí oore ọ̀fẹ́ ọlọ́run kí ó lè wà pẹ̀lú rẹ kí ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tìrẹ kí orúkọ rẹ kí ó bá lè wà ní ìwé ìyè lọ́run kí a má bàa sì parẹ́ títí jésù yóò fi dé láti mú wa lọ sílé.